sáré ní kápálẹ̀ ní ẹsẹ̀ ẹsẹ̀ pọ̀ lẹ́pẹ̀lẹ́ olùwà yóò fi gbogbo bá wọ̀ ẹ̀rọ gbogbo tọ́lọ̀ wà láàfin ní kò láti pẹ̀lẹ́ sẹ̀ tọ́lọ̀ wà sí yọrọ sí máa lọ́sọ̀ wọ́n dàgbà sá fún ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ọmọdé ọba ọ̀yàlẹ̀ ẹ̀ṣẹ̀ ó ṣe ara ló yẹ ẹ̀ oṣooṣù lóru ọlọ́mọdé sáà fún ìwà sọ̀rọ̀ àwọn ìyáàdà àwọn ọ̀rẹ́ ọlọ́mọdé wọn ìdáná lórí ẹ̀ṣẹ̀ lóru ní ẹ̀ṣẹ̀ lẹ́yìn káwọn kíyàn gbogbo adájọ́ àbámi káde si sí tóra àtàwọn pè ní ìyáàlú sàlẹ̀ àdìsí káwọn ni àdìsí hasan àdìsí hasan yẹn wọn ni wọn tọ́ba lẹ́kẹ̀ lẹ́yìn sàlẹ̀ yóò fẹ́ tó fi àmọ́ fún dájọ́ ẹ̀sẹ̀ àdìsí ló ń pèpè ní wọn wà níbi ó ní àhúndà yẹn bá alábọ̀dé ara wa àyẹ̀ ní hàn ìlà o ṣé a máa tẹ̀ fúnra wa ẹ̀nẹ́mi ní nò láyà ẹ̀mọ́tẹ̀ ẹ̀mọ́tẹ̀ ẹ̀mọ́tẹ̀ yẹn kẹlẹ́ wa ọwọ́ mi tó àtẹ́kùn ìyáàlú sàlẹ̀ ẹ̀ wá ní òjò ɔhyɛ ama odi bɛrɛ bɔ ɛnda mu ha keke ɔba tɛ tobi ɛgbɛrɛ odi bɛrɛ bɔ ama odi ya pa ahyɛ ama bi odi ɛlɛhyɛ ni yɔ àbítọ́ wájú pé kàtó òun tẹ̀yẹ ọjà yíyà tí ọfẹ́ gbé tóbi bí ọlọ́run àwọn abẹ́ ọkọ̀ bíi náà ni àwọn tó bá lù kú ọ̀dà níyà ọ̀dà níyà ó ẹlẹ́bọ̀ yẹ wọn tó bá ẹlẹ́bọ̀ yẹ wọn kú àbọ̀ tẹ̀sí dúró. fi ìyà tá a fi rin ìyà mọ́tò tá a fọwọ́ yà kò sẹ́ni tó tí ó yà tí òun wọlé lọ àbí tó náà fà bìrì ànábì ní sọ̀rọ̀ ànábì ní ànábì ní àlùmọ̀sọ̀ gbèrú lọ́wọ́ mọ̀sọ̀ gbèrú ní ọlọ́wọ́ bá ti gbé jù sí bẹ́ẹ̀ gbogbo àwọn tí bá ya abẹ̀mí tí bá ya kẹ́lẹ́ wà abẹ̀mí abẹ̀mí là ń sọ wà ní wọ́n bá ya lé o abẹ̀mí ẹgbọ́ ẹyẹ ọmọ èèyàn adìẹ ẹranko ọ̀sọ́ba yalé náà yẹ náà yẹ sky ẹ̀yìn náà yẹ kẹ̀kẹ́ ọ̀kadà mọ́tò ẹ̀hẹ̀ ọ̀lẹ́sẹ̀ padà èyí tí wọ́n yà sára sọ́kọ́ ẹ̀ṣẹ̀ náà ànábì wọlé ànábì bínú ìyàwó àìsàn ní kílódé ànábì ní fọ́tò ń bẹ lára fọ́tò pé amọ̀ náà fi yà yẹn ẹ̀ mọ̀ dá sí ra mú. Bíbélì yẹn ní ní ọ̀rẹ́ o. Ìyẹn náà òkúta ní bẹ́ẹ̀ ló ṣé òkúta ní wọ́n ti ya àwòrán èèyàn sára kọ́tù sára aṣọ. Ẹnì kan fọwọ́ yà sílẹ̀ níbi bẹ́ẹ̀ ọlọ́run tó wá jẹ́ ìgbà lòdì. Fọ́tò yìí táyé àyè fọ́tò ti photography àwọn fọ́tò gbélé lọ́rọ̀ náà àwọn àlùfáà wọ́n fọ̀rọ̀ tó pọ̀ lérí ẹ̀ àwọn tẹ́tẹ́ mi dúró sí òun náà nífẹ̀ẹ́ haram ni ilà ìdàtọ̀rọ̀ ilà ìdàtọ̀rọ̀ àfi tí necessity bá bọ̀ lùkọ̀ ẹ̀dá ìmọ̀ láti ayélujára ní sùkúl kòtòkòtò fẹ́ dá sí necessity lọ kọ́ lù ọ̀fẹ́ lọ wọ́n ṣàlàyé sọ lójú ọmọ yàwó tó wọ́n ṣe inú rẹ̀ ọmọ bàjẹ́ bọ̀ bá yà á náà àmọ́ gbà pé ọlọ́run orí pé ọ̀rá àbáyọ náà ló ṣe kí ni ló ṣe yà ibi tẹ́mi dúró lé lérí nìyẹn nínú àwọn àlùfáà tí wọ́n sọ̀rọ̀ lérí ẹ̀ ó sì fi ọlọ́kàn balẹ̀ ìpè fọ́tò ni wọ́n pè wọ́n mú bá sọ ní kí láì pè lẹ́yìn fọ́tò tẹ́lẹ̀ pé tàn mí níbi bẹ́ẹ̀ àwọn abúlé tí wọ́n ń dálẹ̀ láwùjọ wọn nísìnyí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ti gbé sòògùn ní Facebook lórí WhatsApp ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olóòtú sàgbápò lọ́kùnrin lóbìnrin níbi bẹ́ẹ̀ nígbà nígbà dọ̀rúra tí nẹ́sẹ̀sì bá bọ́ọ̀lù fún ẹ̀ dáìbì láti ní sí wọ́n kàn mọ́ wá ta lọ́wọ́ rẹ̀ lójú ọjọ́ fún ọba ti ní dáìbì láti ní bàbá ti dálẹ̀ láàárọ̀ láàárọ̀ oṣù owó oṣù tó ní ẹ̀rọ ti bìí dálẹ̀ ni ẹ̀ àmọ́ tòṣì dọ̀rúra kan àwọn àmì ìyàwó ẹ̀ kó wọn ìjáde skul ẹ̀ wọ́n kó lọ lábẹ́ igi ìyàbọ̀tò ìjáde kìá ọkọ̀ ó lè sọ̀rọ̀ ara rẹ̀ ọlọ́run fún mọ́tà àtàkùnrin yìí mọ́ ẹ̀dá ayọ̀dẹ́kùká ẹ̀ẹ́dẹ́bìnrin tí wọ́n ń sẹ́wọ́n ní yèwé ní yé tẹ́sẹ̀ ní ẹ̀dẹ́bìnrin kò ń bẹ̀ lọ́sí èyí tó ṣúọ̀ ọmọ pé kì í ṣe ẹ̀ṣẹ̀ ọ̀bẹ̀ náà kọ́ ló ń fẹ́ ẹ̀ṣẹ̀ mọ́ àkídà wa ìbéèrè yẹn lágbára pọ̀ wọ́n ní sẹ́ ká ṣètò orí àkídà wa ìyẹn ká dúró bẹ́ẹ̀ kí ni ìbéèrè bẹ̀ bó ṣe òkè ayọ́ ayọ́ ayọ́ dáa tó ká má kó orí àkídà wa ìjẹ́ pẹ̀lú àkídà ní ìmọ̀ ni o mo ní àwọn adébọ̀ tó ń bà wọ́n ní àkídà ni sọ́lá àkídà wọn. nítorí wọ́n ti sọ ọkàn níjẹ́ bẹ́ẹ̀ wọ́n wá da àkídà pé méjì àkídà náà ní ọkọ̀ pé da nígbà mí àkídà ó da àkídà tó bá da onípele àlùmọ́ nípa ọlọ́run bọ̀ táwọn gbà ká di sọ́kàn wa kẹ́ni kankan máa tó ń fi kàfí síbẹ̀ mọ́ táwọn ọ̀rọ̀ tí láti láti láti ọ̀rọ̀ wọ́n ní tí bàtúndé bá dé tí wàhálà dé bá yẹ kí ni wọ́n ṣe nígbà wàhálà bá nínú nínú oṣù kí ni ṣe tí wọ́n dùn sínú ọlọ́dún sínú ẹja ẹja tó lẹ́jà nù ẹja kan wá gbé lọ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ ọ̀nà ẹja bí ìdùnnú máa ti ọwọ́ kọ́ ìwọ nílá ilá ilá tá sọ̀rọ̀ àkànní Ayah kawan mereka, kau ni wakil nak kita. Oh, yeah. ayé ọjọ́ náà ọlọ́run nìkan lọ́ba tí ọ̀la dáwọ́ olóńgbà lọ́ dà dáwọ́ ẹ̀dá kò ní lọ́wọ́ ọba wa ẹ̀dá màsàdúrà ká máa béèrè fún àwọn àfa lẹ́yìn náà ìdájọ́ ẹni tí ṣe ìyàwó ṣe rí ọ̀rọ̀ yẹn tí a bá ń sọ nípa fẹ́ jọ ọ̀rọ̀ táwọn ọmọ fi rẹ̀rìn ọ̀rọ̀ burúkú sí kò sẹ́nìkan tí ó burú jà ìdá òjò ó lè jíjà ìpanilẹ́kùn ni ìdá àlápàdé àwọn èèyàn ìsọ wàhálà sínú ilé àwọn èèyàn ìdásẹ́rú fáwọn èèyàn ìdá ẹkọ́nọ́mì àwọn èèyàn ní jẹ́ olè olè jíjà nílẹ̀ ẹ̀sìn wa ọ̀sáré wa ọ̀sáré wa fáwọn owó ayélujára fún wa ọlọ́run ní ẹgẹ́ lọ́wọ́ ẹni bá ti jáde ẹ ẹ ẹ wò fi ẹ̀sìn wa wọ́n ní ká di ọwọ́ ọ̀dọ́lẹ̀ ẹni bá ti ń jalè ọmọ ẹ ti bàjẹ́ ẹni bá ti ń jalè kò sísẹ́ mútu lè ṣe wá yahoo olè ni wọ́n pè é wọ́n ní yahoo boy tí wọ́n ní pé olè olè ni wọ́n pè bẹ́ẹ̀ bí àríwá wọlé sábà rẹ̀ lábàtọ̀ òun padà sọ́kún òun náà fún ẹ yọ padà tòsí òsì tí ń sáfù yọ padà yọ padà tá nítorí pé èpè àwọn tó gbé lówó èpè náà kò sára ìṣe alábìrin dáwọ́ tó kọjú àdébí èpè tẹ́ni tá a ṣàbòsí fún máṣẹ́ ẹni ẹgbẹ́ owó rẹ̀ tá a fa owó rẹ̀ kúrò lákàntì ẹ̀ ọ̀làkùn ó ṣe wàhálà lóòrùn ó ṣe wàhálà lóòdò ó jìyà jìyà jìyà wọ́n wá gba oúnjẹ táyì wọ́n wá fa kúrò lákàntì ẹ̀ wọ́n wá lòdì torí mi. ṣé èyí ni ká fẹ́ bàbá yà mọ́ onídàá ní ìsìn ọ̀bẹ lọ́kọ́ láti ètò yìí wáyé pé àdébìnrin dáhùn tó mọ̀lúmi lẹ́yìn sábà yìí náà wà bẹ́ẹ̀ ní lọ́ọ̀hì jà àdébìnrin ètò tí ẹni tá a sàbòsí fọ́ṣẹ́ òní sì tí ó dé ètò yẹn lọ́wọ́ láàrin ọlọ́run àti ẹni wọ́n ṣe fún ètò yẹn òní ti sàrà sòsẹ́ni ìgbìmọ̀ níbi lọ́wọ́ yọ́kọ̀ máa lọ sòsẹ́ni níbi ẹni tó pa one thousand naira ní tọ́pọ̀ àbọ̀ tọ́pọ̀ àbọ̀ lẹ̀ nínú àkáǹtì ní kò ní dáa fún ọlọ́run ní kò sì ní dáa fún yóò sọ fún yóò sì sọ fún dáwọ̀ lọ gbogbo tó bá ti sọ ní ó sì dáwọ̀ lójú pé èyí nípa tẹ́lifí lè kú lákàtẹ́ nìkan tó wá ní ọlọ́run blẹ́sẹ̀ o kí ló ń sọ fún jẹ́ wọn ìyàtọ̀ mi lékè yẹn kò yọ̀ ọ̀nà sòsè ni kò sí tó di lọ́wọ́ níbi bẹ́ẹ̀ kò á dáa dáa bí ẹ̀fọ́ àwọn àdáa ẹlòmíì náà ń wá kò tí ì rí ni wọ́n lọ wà náà kọ́ ọ́nà gbèsè iṣẹ́ aláwọ̀ náà kàfé kọ̀ọ̀kan wa lóòótọ́ ìlú le ìlú ọ̀dà àmọ́ àkọlọ̀ wa torí pé ọ̀rẹ́ tí ìwọ́n ti kó tó olùbá tìlú lọ́pọ̀ wọ́n ti rí òun mẹ́mu sọ̀rọ̀ pé ikú yóò fi tètè yá ni ẹni tí ń jalè ètò ọjà wọ lẹ́yìn náà àti mọ̀tà lò ní dáa nítorí pé òun náà tí wọ́n bá gbé tiẹ̀ náà òun náà sì pè ìdí èèyàn sì ní gbà kí wọ́n fi lọ ẹlòmíì ayé lọ́jà ayé tó wẹ́ dàrú lọ́mẹ́lá ìgbà àbí ojú ọ̀nà tó dáa mẹ́rin wọ́n rìn bí bàbá rẹ̀ náà máa bá a lórí àlàáfà wọ́n bá a lórí ewu pásọ̀ wípé tó máa ń fà lọ́wọ́ pé kọ́lọ́ bíṣẹ́ ti ṣe é fọwọ́ síbi ni wọ́n máa ń ṣe bàbá náà padà sọ fún ìyá náà padà sọ fún èmi máa wọn kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́dà tó wa wọ́n ra mọ́tò wọn kọ́lé bàbá gbogbo àwọn rẹ̀ pátá tó wọ́n fà á wọ́n fa kó wọ́n á fi sínú iṣẹ́ wọ́n fi sínú fáìlì ẹni tó lówó nígbà tó yá wọn. kò ní sìnkà kẹ́kẹ́ bá lè wá kí ọ̀bá wá ṣiṣẹ́ rí mọ́ ẹ̀sẹ̀ ẹni tó lówó wọ́n wá ti máa rọrùn rọrùn. àtàyé àtọ̀ ọ̀dà múníyàwó ẹ̀jẹ̀ ló lè stọ́ọ̀bù àmúyẹ̀wò lẹ́yìn náà táwọn padà wá ti táyà sí ọlọ́run kọ́ wọ́n padà gbé fún ẹni tí máa ń ṣe ìyàwó tí ọba rí ṣe máa kò sí tí ó máa ṣe àbí kó máa digun jalè kó lè rẹ́ẹ̀dì máa nítorí pé ẹni tí ẹni dá mílíọ̀ láàrin ọ̀sẹ̀ èèkọ̀ wá rí ọkọ̀ tó ń tẹ̀lẹ̀ mọ́ iṣẹ́ wo ló lè ṣe láwùjọ wa kọ́lá ṣe pápá tẹ́wọ́ làwọn ọmọ ní ọdẹ tàwùsà lórí olùkọ́ ló ṣe wá ẹnu ti bẹ̀ látara bẹ́ẹ̀ olè náà lókè dọ́wọ́ ní kíkì kí wọ́n máa jà tọ́wọ́ tó wá bá wọn àwọn àgbẹ̀ àbí wọ́n kọ́kọ́ yẹ gbogbo ìbádọ́lá ìjálá ẹbọ ni gbogbo ẹ̀yẹ nílé gbogbo ẹ̀yẹ ẹ̀yẹ ni ọlọ́run àyínú náà ẹ̀rọ wá lọ́wọ́ bí àwọn nílá pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run kí ló dọ̀ tó wá tó tó wá tó tó wá tó tó lọ́tọ̀ lọ́tọ̀ ń bọ̀ ọ̀fẹ́ bèrè kan lọ́wọ́ ọlọ́run tó súnmọ́ ọdún tó sọ ọmọ rẹ lọ ọwọ́ àti ṣé òkà ọlá ní nísìnyà ọwọ́ kó sì jọ sùn ọ̀dẹ̀rasa àbí máyà wà fún ọ sọ́kùnrin jíìn ní àyà twenty ọlọ́ọ̀ni kú ní iná máa á jẹ́ òwúrọ̀ bíi ọlọ́ọ̀ni ìrìn ànábì sọ pé ọlọ́ọ̀ni nìkan ni yóò máa pè wọ́n láwọn òṣèré kù bìí ọ̀gẹ́wò ni. ọmọ àsìkò tẹ́ kó ti máa kó ti bímọ mẹ́rin mẹ́ta ọlọ́run máa tó lùwà sí o èyí tẹ́ bá ti lọ́mọ tó ní tìyẹn ti gbéyàwó ẹgbẹ́ fún dáàdì náà yìí lọ́wọ́ ebi owó kọ́ máa tó lọ́wọ́ jẹun ní àwọn tó ń gbé làwọn àwọn ọkùnrin àìbá kọ́lẹ̀ pé àwọn tó ń bẹ́ẹ̀ nílé wọ́n ṣe ṣìdá wọ́n sì gbàdà tó kéde àwọn méjì sì gbàdà tó kéde wọ́n ṣe ṣìdá dọ́là àdúrà kẹfẹ́ rí àlọ́ ní àgọ́ sàmì torí pé wọ́n sàmì sí ní ọ̀sán nípa aláwọ̀ stéèjì ọlọ́mùgbà ètò máa ń tó ṣe òun ní lórúkọ Jésù ọwọ́ ní ọlọ́mùgbà lórúkọ Jésù òun ní lórúkọ bàtálá ọwọ́ ní àmì ọlọ́mùgbà lórúkọ bàtálá bàtá yìí rọrùn ọ̀yá kẹta máa lárúgbó wáyé ní wọ́n yí mọ́tò ọ̀yá jẹ́ fún mi ẹ máa lárúgbó wáyé ní wọ́n yí ọ̀dà fún ọmọ lówó ọmọ lówó ìyá tó kọjá ìlú gbà á pẹ̀lú òṣà tí ń ṣe kíní ní bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ yìí àwọn tó bá kọ́ sọ wáìtì yẹn lẹ̀ tí òṣà gbogbo lọ́wọ́ rẹ̀ mọ́ wọ́n fẹ́ pàdé rẹ̀ tíra fẹ̀sùn ní wọlé polówó ní polówó jẹ kó fi jẹun torí pé èèyàn sọ mẹ́sì àmọ́ àdúrà tí ń ṣe yẹn òun ti sọ wá ẹ̀sìn lápò dínú kó. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله

abẹ́rẹ́ àdúrà kọ́sà ìṣàánú wa. ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè ọ̀rẹ́ ọ̀fẹ́ ìdàgbàsọ fọ́nì òdì fọ́nì lórí ní ìṣẹ̀lẹ̀ láwùjọ wa. látara ìdíjímà àbí látara ìbẹ̀rù ọlọ́run. a gbọ́dọ̀ fún pé ìnira mú ìbílẹ̀. nítorí pé etí wọ́n fara nìyàn èèyàn gbọ́dọ̀ máa fi sóògùn nira. ìyẹn wà ní gbogbo ìgbé inú tí sì máa fa problem fún ìyàwó náà nígbà ìmọ̀tò sìgá ní ìyẹ̀kú ló fún fara ha ọlọ́run bá ní ẹ̀yìn tẹ lówó ní bàbá tí wọ́n ṣe ìyàwó mú kí ni ọlọ́run máa fọ́ọ̀kì ọlọ́run wọ̀rọ̀ yìí lọ́rọ̀ sì ní orúkọ di ẹ̀ jama ọlọ́run ó ti ọ̀nà fún òun sì ó sì fún ẹni tí ń ta abẹ́rẹ́ ẹni tí ń ṣiṣẹ́ aṣẹ́wó oye ìbàjẹ́ tó No no soy. Vamos, sọ nìyẹn ní ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ ọkùnrin ní ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ obìnrin èyí tó wà èyí tó wà kọjá ní méjèèjì oye ọlọ́run wà láyé ṣe náà ọlọ́run láwọn ẹni rẹ wọn ní ṣe sì náà wọn máa ń yẹ fún àdìdá nìka ẹni bá ń ṣe ìyá ni kọ́ àtà àgbà ọlọ́run bá ní ọmọ jẹ níyàwó yòdọ́ tó ká ìyá rẹ̀ nínú ìlà máa ń ta àbà àfẹnjẹ tó bá tó bá lóun ṣe mọ tó bá tó lóun ṣe mọ èyí tó ń ṣiṣẹ́ yẹn ọlọ́run ni a pa rẹ wà á mọ̀nà wà á kẹlẹ̀ àmàlà sọ́ni ha kò wá ṣe mọ́ lóòótọ́ ọlọ́run á pa tẹ̀yìn rẹ á pa rẹ fún ọlọ́run tó bá fẹ́ fún ní ẹ̀bùn kan ọlọ́run ni ọ̀la ìkàyọ̀ bá dídùn lọ́wọ́ sí ìhà àti àṣàdà ọlọ́run wá ní gbogbo àwọn àṣìṣe rẹ̀ tá a parí yẹn sẹ́yìn ọ̀gbẹ́ kò sí ìdájọ́ rẹ̀ tó bá ti parí a kọ ìrun síbẹ̀ ààwẹ̀ zikir quran gbogbo àwọn nǹkan dáadáa a kọ síbẹ̀ wípé ní ti ń ṣe ń gbà yẹn nìyẹn ló sì dẹ́gbẹ̀rẹ̀ repentance kéèyàn túbẹ̀ kéèyàn túbá ní máa ń lé ẹlẹ́bí túbọ̀ tó padà ó túbọ̀ tó padà ó túbọ̀ tó padà àmọ́ tí wọ́n bá lè bẹ ọlọ́run lérí ara rẹ̀ tó sì rọ́jú torí rọ́jú ni tọ́wọ́ wá lóò ṣe mọ́ ọlọ́run lápá ètò ti ṣe sẹ́yìn kò ní àbí àdéhùn fáìlì ẹlọ́run tí o bá ti àbí àwọn yìí yà lẹ́yìn náà àwọn akọ dáadáa tó ṣe àpò síbẹ̀ látara ìwọ́jú tó ṣe kíni tó ṣe sinẹ́ máa ń fa àrùn sinẹ́ máa ń fa òṣì òṣì ẹ̀rọ ya mi ẹlẹ́dẹ́ kò sẹ́ni tí ó ṣẹlẹ̀ tí dúkìá rẹ̀ nípa àpamọ́ yóò máa lọ sí táwọn ẹgbẹ́ rẹ̀ ti gbọ́ orí kò ní rí gbà sinẹ́ ń fa òṣì yìí máa ń fa kọ́lọ́ mọ́ gbàdúrà máa ń ṣàdúrà gbà sinna máa ń fa ìdíwọ̀ kọbalẹ̀ ọlọ́run yóò fọ kọbalẹ̀ fún inú ọ̀rọ̀ yẹn sinna máa ń fa àárẹ̀ sinna sì máa ń fa ìyá sàárẹ̀ ìdí sì máa ń fa iná jọ ìgbé àwọn fọ́dà sinna máa ń fa tọ́lá arábìnrin kan wà ní sùn òun àti arábìnrin arákùnrin kan wọ́n jọ ń ṣọ̀rẹ́ wọ́n ti wá rí àwọn bíi ọyá bíi five years ago wọ́n á pàdé ní òfíṣàn arábìnrin ti márì ó ti márì òun àtọkọ ẹ̀ lóko náà ti boyfriend yẹn wá rí bá ti wọn sùkúl náà ti ń sọ̀rọ̀ ẹ̀ òun àwọn ọ̀pẹ ọmọ rẹ̀ ló ṣe kí ni lójúkulẹ̀ ọmọ yẹn dẹ̀ni olówó lábẹ́ lọ́wọ́ fún fẹ́ balọ̀ lé àgàkù ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ ti jẹ́ ìyàwó fún arákùnrin lójúkulẹ̀ wọ́n wá sọ pé ọkọ òun ni òun náà pé ó jẹ́ kárí akẹ́kẹ́ ó sáfẹ́ sí lọ́mọ ni wọ́n sọ fọ́kọ òun mẹ́sìn bọ́ lórí ẹ̀ jù gbàtà wọn wà ní sùkúl ọ̀rẹ́ láti fi five years lọ́wọ́ ti ìjọ rẹ̀ five years ní lọ́mọ wáyé èyí tó ń ṣe lábẹ́ mi ní àbí àtìdá wáyé wọ́n sọ fún dẹ́fà pé jíìpù tí wọ́n gbé wáyé wọ́n lọ lè mú kó ẹrù ẹ̀ ẹrù ẹ̀ nínú ilé wọn kí wọ́n kó lọ sí ọ̀dà wọn bàbá rẹ̀ wọ́n mú ogbó ogbó ló ti ṣe kíni ẹ̀bùn wa ẹ wo dọ́tí ṣe ẹ wo dọ́tí ọmọ aláwa wọn wọ́n lọ sí dàpọ̀ àkókò ni nítorí kò tó bá ọba tó bá ọlọ́wọ́ wò orí kú ni tí máa ṣe o mo fáyìn èmi mo rí báyìí ẹwà wo tí mo wọ̀ ẹwọ́ ẹwọ́ tí mo dù orí kú ní o ìwọ̀kú òní sì máa kọ́kọ́ fa báwọn ọkùnrin báwọn ṣe wọ̀ kú wọ̀ làwọn obìnrin náà wọ̀ kú wọ̀ ẹ dákun tó ń tọ́ lọ́wọ́ àlá ẹ ti ká má rí tábà ti lágbára tábà ti lágbára ká ṣe sùúrù ká máa ṣàdúrà á dẹ̀ jìnnà sí àwọn nǹkan tí wọ́n gbé wa la látara Facebook ẹ̀ gbogbo àwọn kìnnì fóònù wa dágbé káàkiri ẹ̀ ń sìn ìbẹ̀rẹ̀ lómi tí ó ti rí àdáwò ẹ̀ ẹ̀ láwọn ọ̀gájá lọ lè báwọn kí ni wọ́n náà wọ́n náà lè yí káàdì káàdì. ẹ nígbà wá ti gbé pítọ̀ ọ̀rẹ́ sẹ́ni ìpínlẹ̀ ní sẹ́ni gbogbo ayé gbogbo ayé ọmọ wò ó ti ìfá ìtẹ̀sù fúnra rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìfá ìtẹ̀sù wá sí ìṣẹ̀lẹ̀ ẹ̀. ìdí ayé sì dẹ́sì wọ́n wọ ọkọ̀ wọ́n rí o wọ́n wọ ọkọ̀ tẹkinọ́lọ́jì wọn bá rí ẹni náà wà èsù yóò wọ wá. iná mi ìtọ́nà wà wá tí a bá ń ṣe á níparí ayé ẹ̀kan yẹn ọlọ́run ni a ṣe ilé ìwọ̀ fáwọn olùgbàgbọ́ òdodo káwọn ti sìnà yìí tó bá ṣe pàṣẹ náà ká jìnnà sí ẹja mari tábàdé tó mari ká dúró lórí ọkọ wa ọtajà awájú ọkùnrin ká dúró lórí ìyàwó wa ibẹ̀ ni àlàáfíà wa o bí ma ti yapa òfin ọlọ́run wàhálà ló kù dé nù wọn kọ́nà wọn láàrin wa tí wọ́n ṣe kọ́nà wọn tàbá ara wọn kọ́nà wọn fún so àwọn tá a sì ṣe kọ́nà wọn jẹ wọn ló dé bẹ̀ ẹ̀sán